padà sórí ètò ojúmọ́ re ojúmọ́ re lẹ́tọ̀ ohun tí mo wí náà ni pé ìgbádùn tiyín òun náà ni wàhálà tiyín tiwa ayọ̀ tiyín òun náà ló jẹ wá lógún ní Orísun níbi tí a ti ń sọ nípa ìlera ìlera lọ́rọ̀ o ẹni tí kò bá ní ìlera kò sí ohun tí ó fẹ́ ṣe ẹ kò lè lówó kò lè lọ́lá kò lè lo ipò ohun kan ṣoṣo náà ló máa máa lé ní gbogbo ìgbà ní pé Ọlọ́run tú mi sílẹ̀ wò mí sàn dà mí nídè bó ṣe máa sọ fọ́lọ́run nìyẹn òun ló wá jẹ́ kí n gbà á ládùúrà lónìí wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé tẹ́ ẹ wà ní ìdùbúlẹ̀ àìsàn ọlọ́run tó ń woni sàn tó ń gbanilà á tú yín sílẹ̀ nínú ìdè àìsàn tí ẹ wà yẹn àti pàápàá jùlọ omi ara yín ẹ̀jẹ̀ ara yín iṣan ara yín àti tèmi náà àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ọmọ aráyé wọn ò ní fi dè wá mọ́lẹ̀ ní àṣẹ ọlọ́run olódùmarè àlejò mi ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe wí orúkọ àlejò mi lónìí òun ni nurse abọ́sẹ̀dé ọlọ́run ẹ̀sán àní ń gbéyẹ̀wò lónìí sẹ̀ òun náà ni à ń sọ nípa ipò ìlóyún àwọn ìṣòro tó máa ń dojúkọ àwọn tó wà ní ipò ìlóyún àti pàápàá jùlọ kí tiẹ̀ lóyún gangan ẹ òun ni a ó máa gbé yẹ̀wò lónìí orúkọ tèmi ò máa yí padà Fóyèkẹ́ Ináolájí lórúkọ tèmi ẹ ẹ kú kàlẹ̀ torí pé àròjọ mùsùlùkùn ẹ kú kàlẹ̀ o àlejò pàtàkì wa ẹ ṣe olóòtú ẹ ṣeun ẹ àlejò wa náà lẹ ti rí yẹn àwa sọ wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì ni wọ́n wọ́n nípa àwọn obìnrin àti àwọn ọmọ wẹ́wẹ́ gẹ́gẹ́ bí àkókò wa bí ò ṣe fi ṣeré tá a bá ń sọ nípa ohun tí a fẹ́ yẹ̀wò lónìí nípa oyún báwo la ṣe ń ní oyún báwo lóyún ṣe ń débẹ̀ kí ló fà á kí là ń pè lóyún gangan rọ́pọ̀lọpọ̀ kan ló mọ nǹkan tá à ń pè lóyún. ẹ ṣe olóòtú oyún jẹ́ ìbálòpọ̀ láàárín ọkùnrin àti obìnrin ohun tó bá ti mú tí wọ́n ti bára wọn ṣe àṣepọ̀ oyún máa dé àṣẹ ọlọ́run ni oyún níní àṣẹ ọlọ́run yìí ló wà láàrin ọkùnrin àti obìnrin wípé tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ohun báyìí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn kì í ṣe gbogbo ọkùnrin ló lóore ọ̀fẹ́ àti súnmọ́ obìnrin kóbìnrin náà dẹ̀ lóyún kì í ṣe gbogbo obìnrin ló lóore ọ̀fẹ́ àti súnmọ́ ọkùnrin kóyún dẹ̀ wáyé nípa ìdí kan tàbí èkejì hmm. oyún jẹ́ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run wa tó ń ṣe kókó fún gbogbo obìnrin láti ní. ẹ tá bá wò nípa mẹ́díkálì Eh, àwọn eh, gẹ́gẹ́ bẹ ṣe sọ lẹ́ẹ̀kan ẹ sọ fún wa pé kì í ṣe gbogbo ọkùnrin kì í ṣe gbogbo obìnrin ni hmm. Ọlọ́run fún láṣẹ yẹn láti bí ọmọ kí ni àwọn nǹkan tó ń jáde lára ọkùnrin sí ara obìnrin eh, àwọn ọ̀nà wo àwọn ọmọgbọ́n kan ní ẹyin kan wà ẹyin báyìí ni bóyá ẹ lè bá mi sọ nítorí mi ò ń ṣe dókítà ṣó ti yé yín mà. ẹ ṣe olóòtú tí obìnrin àti ọkùnrin tí wọ́n bá ní ìbáṣepọ̀ omi tó jáde lára ọkùnrin lọ sí ara obìnrin ló ń di oyún àwọn nǹkan wà nínú obìnrin tá a pè ní ilé ọmọ ó ní ọwọ́ méjì ọwọ́ méjèèjì yìí ló kó ẹyin dání tó bá ti di pé kò sí ìbálòpọ̀ àbí kò sí àjọṣepọ̀ kankan láàrin ọkùnrin àti obìnrin lẹ́yìn ogún ọjọ́ àti ọjọ́ mẹ́jọ ẹyin yẹn máa bàjẹ́ ó máa di nǹkan oṣù hmm. èyí tí obìnrin máa ń rí ṣùgbọ́n tí ìbálòpọ̀ bá ti wà lẹ́yìn ìgbà tí obìnrin ṣe nǹkan oṣù tán tí ìbálòpọ̀ bá wà ẹ̀yìn oṣù tó ń bọ̀ tó yẹ kó wá gẹ́gẹ́ bí nǹkan oṣù kò ní wálẹ̀ hmm. ìbálòpọ̀ yẹn nígbà tí omi yẹn bá jáde lára ọkùnrin tó bá lọ síbi tí ẹyin yẹn wà ẹyin yẹn máa gbàlejò tẹyin bá dẹ̀ ti gbàlejò ilẹ̀kùn ọkọ̀ ìgbà láti tì nìyẹn nígbà tí ẹyin bá ti gbàlejò ó di pé kí ẹyin yẹn bẹ̀rẹ̀ sí ní dàgbà pẹ̀lú àṣẹ ọlọ́run lóríṣiríṣi ọ̀nà ní inú mo sọ lẹ́ẹ̀kan lóòtú mo ní kì í ṣe gbogbo ọkùnrin lólóore ọ̀fẹ́ àti súnmọ́ obìnrin kí wọ́n fún lóyún àwọn ìdí rèé hmm. ọkùnrin mìíràn wà tó jẹ́ pé níbi ìmukúmu tàbí ìjẹkújẹ tàbí àìsàn nígbà tí ọkùnrin bá ṣe àìsàn lóríṣiríṣi á lọ sọ́dọ̀ àwọn elégbòogi àwọn alábẹ́ ilé á lọ máa ra oríṣiríṣi á máa lò àìsàn yìí ò ní kúrò nínú ara á lọ á máa lọ síbi nǹkan ọkùnrin nígbà tó bá débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn ló máa máa bàjẹ́ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n tírú ọkùnrin bẹ́ẹ̀ tí ò ní mọ̀ lójú ara ẹ̀ ó ti ó ti ó ti wà òkè ó ti dà hmm. àwọn nǹkan tó lò yẹn ó ti ṣiṣẹ́ ṣùgbọ́n kò mọ jàǹbá tó ń ṣe ní inú fún òun irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá súnmọ́ obìnrin ó ṣe é ṣe kóbìnrin yẹn má lóyún ṣùgbọ́n gbogbo ọkùnrin kọ́ ló máa gbàgbọ́ pé àwọn ò lè fóbìnrin lóyún. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ náà ló wà fóbìnrin pàápàá obìnrin tó ní àìlera tó yẹ kó lọ sọ́dọ̀ àwọn dókítà oníṣègùn òyìnbó lóun ò lè lọ torí kọ́ máa bá fóun lóògùn tàbí kọ́ máa bá ṣe nǹkan kan fóun ó bẹ̀rẹ̀ sí ní bọ́ sábẹ́ ilé òun náà bẹ̀rẹ̀ sí ní ra oògùn nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní lò tó bá tó àsìkò fún ẹyin yìí láti gbàlejò nígbà tí àlejò bá ń bọ̀ àwọn ẹyin yẹn á ti rẹ̀ wọ́n ẹyin yẹn ò ní wá sílẹ̀ débi pé ó fẹ́ gbàlejò nígbà tálejò bá dẹ̀ dé tí ò lẹ́ni tó máa kí wọn káàbọ̀ á padà àwọn Yorùbá máa ń pè ní ẹ̀dà ṣùgbọ́n ní ti àwa olóyìnbó kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nítorí pé nígbà tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá ní àjọṣepọ̀ lẹ́ẹ̀kan ẹyọ kan tí ọkùnrin dà yẹn ó lé ní one million kì í ṣe gbogbo ẹ̀ ló máa wọlé ẹ jẹ́ ká fi lè ṣàpẹẹrẹ olóòtú ká bá bu omi dání ká má dà sílẹ̀ báyìí ká dà sílẹ̀ báyìí ẹ rí pé àwọn kan máa sáré síwájú ju àwọn kan lọ hmm. bẹ́ẹ̀ ni nǹkan tá à ń sọ yìí náà ṣe rí àwọn tó bá yára síwájú yẹn àwọn ni wọ́n fẹ́ lọ wọlé àwọn ni ẹyin yẹn ṣetán láti gbà lálejò àwọn tó kù kò lè dúró síbi tó wà yẹn olóòtú hmm. ó máa padà ohun tí àwa oníṣègùn òyìnbó tá a gbàgbọ́ lé lórí ni wípé bí obìnrin ò bá tètè lóyún ìtọ́jú wà fún un bóyá ẹyin yẹn ò tètè wálẹ̀ lásìkò tí nǹkan ọkùnrin dé àwọn ìtọ́jú tí àwọn dókítà lè ṣe wà débi wípé tó bá ti tóró àkókò yẹn fúnra rẹ̀ ẹyin yẹn á wálẹ̀ fúnra rẹ̀ láti gbàlejò. Hmm. ẹ mà ṣeun o nurse Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san àwọn náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti àárọ̀ mo dẹ̀ mọ̀ pé èmi àti yín àti rí ọgbọ́n kankan bí ẹ ṣe ń kọ́gbọ́n bẹ́ẹ̀ lèmi náà ṣe ń kọ́gbọ́n lórí ìjókòó ibi tí mo wà yìí ẹ ṣeun ẹ kú àtótónu à ń tẹ̀síwájú ẹ jẹ́ ká wá wò báyìí pé a ti mọ̀ bí oyún ṣe ń dé ara obìnrin kí ni àwọn àmì èyí tí a máa rí tí èèyàn máa fi mọ̀ ẹ́ pé ah nígbà tóun ní ìbáṣepọ̀ àti ìbálò tàbí ìbálòpọ̀ pẹ̀lú ọkọ òun ah ó dàbí pé òun ti lóyún àwọn àpẹẹrẹ wo la lè rí tí obìnrin fi máa mọ̀ yìí pé òun wà ní ipò ìlóyún. ẹ ṣe olóòtú àwọn àpẹẹrẹ tí a lè rí lẹ́yìn ọ̀sẹ̀ méjì tàbí ọ̀sẹ̀ mẹ́rin tí a bá ti ní ìbálòpọ̀ òun ni wípé ó lè máa rẹ̀ wá látinú ká má jáfáfá bá a ṣe jáfáfá tẹ́lẹ̀ a lè máa bì àbí ká máa sùn ẹlòmíràn pàápàá nǹkan kan tiẹ̀ ní ṣe ẹlòmíràn dẹ̀wà tó jẹ́ pé ibà yìí náà ni orí àti máa fọ ara ti máa gbóná ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn àmì yìí a rí o àwọn àmì yìí a rí o ohun tó bá ti mú ta ti ní ìbálòpọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rin nǹkan oṣù wa ò ní wáyé ohun tó bá ti mú kí nǹkan oṣù má wáyé ká tètè tọ̀ àwọn dókítà ológun òyìnbó lọ ó ní àwọn àyẹ̀wò tí wọ́n máa ṣe tí wọ́n máa fi sọ fún wa wípé oyún ti dúró bí wọ́n bá ti wá sọ fún wa wípé oyún ti dúró ẹ má jẹ́ ká banújẹ́ tàbí ká yọ ayọ̀ ayọ̀ jù nítorí ohun méjèèjì ó tún máa ń ba oyún jẹ́. Hmm. ẹ ṣáà wò báwo ló ṣe ń boyún jẹ́ ẹ jẹ́ ká wò bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú bí èèyàn bá ti gbọ́ wípé òun lóyún hmm. tó wá ń ronú bóyá kò fẹ́ lákòókò yẹn pé à oyún tún dé lákòókò yìí tó bẹ̀rẹ̀ sí ní ronú ó ṣeé ṣe kí ìfúnpá ẹ̀ ó ga sókè hmm. ó ṣeé ṣe kó bẹ̀rẹ̀ sí ní rẹ́jẹ̀ hmm. tó bá lọ sọ́dọ̀ àwọn dókítà oníṣègùn òyìnbó wọ́n á ní threatening abortion kì í ṣe pé lọ́ọ́ bo oyún yẹn jẹ́ ṣùgbọ́n oyún yẹn fúnra rẹ̀ ó fẹ́ wálẹ̀ pẹ̀lú tipátipá so bírú eléyìí bá dẹ̀ ti ṣẹlẹ̀ orí dandan kóyún yẹn wálẹ̀ tí a bá ti ní àbójútó tí nǹkan báyẹn bá fẹ́ ṣẹlẹ̀ àwọn dókítà máa sọ fún wa wípé ohun tá a máa ṣe ni pé ká lọ máa sinmi ṣàmọ̀ pé nínú wípé èèyàn ń sinmi kò ní ronú bẹ́ẹ̀ni kò ní bara jẹ́ ẹni tínú ẹ̀ dùn ládùn jù ó lè lọ máa fo kéèkè <laughs> pé ayọ̀ wípé oyún yẹn dúró kò sí nǹkan tí kò lè sọ ẹlòmíì dà. Hmm. tóró ti ń wa ti pẹ́ tóró ti ń wa ọ̀rọ̀ Yorùbá dẹ̀ sọ pé bínú wa bá dùn ládùn jù ó ní ká má dá má jẹ̀mú. Hmm. bẹ́ẹ̀ lọ́rọ̀ oyún náà ṣe rí bínú wa bá dùn wípé oore tá a fẹ́ Ọlọ́run ṣe ẹ jẹ́ ká pa á mọ́ra hmm. kínú wa yẹn kó máa dùn nínú wa inú wa tó ń dùn yẹn ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ogúnlọ́gọ̀ èèyàn ló ń wá nǹkan yẹn tí wọn ò rí àṣẹ ọlọ́run ni ẹni tó bá dé bá lálejò. ẹ máa ṣeun o ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín nurse abọ́sẹ̀dé ọlọ́run ẹ̀san òun náà lẹ́yìn náà kúkú ti gbọ́ yìí bóyá ìwọ wà ní ipò ìlú ṣẹ̀ṣẹ̀ fẹ́ lóyún o lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ bóyá oyún ni bóyá nǹkan à ń tẹ̀síwájú ojúmọ́ re òun náà lètò ìlera yín òun náà ni wàhálà tiwa ìgbádùn yín òun náà ni iṣẹ́ tiwa à ń padà bọ̀ Foyeke Inaolaji lórúkọ mi à ń bọ̀.